sòbébìrà ń túmọ̀ òfin ọ̀nà fún yín àti àwòrán yìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fún ẹlòmíràn ní ìkórìtà tí ń bọ̀ màá fi àyè sílẹ̀ kí àwọn ẹni tí ń bọ̀ láti ìhà ọ̀tún àti ìhà òsì mi kọjá kí n tó kọjá